الله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما محدودا فمن كان منكم مريضا أو على سفر فعدة من أجال أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تسلموا خير لكم وأن تسلموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منه منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعشة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وعلى كل من سلك مسلكه إلى يوم تعرابا يا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أنت ورام الحمد لله أما التي يا دفاق ورام الحمد لله أقل الصلاة وأتي في إسرائيل وتشكي ó kó oríṣiríṣi nǹkan jọ sí ayé ó jẹ́ oríṣiríṣi àwọn àrà sí ayé ó sì ní àti náà lọ́kàn lára àwọn tó kó jọ sáyé ìṣẹ́wá lọ́kàn àwọn àrà ilé tó ọ̀rọ̀ náà ni àwọn kìkìrí náà jẹ́ lórí ilẹ̀ ọwọ́ náà ti jẹ́ àrà kan lórí ilẹ̀ ẹ̀rẹ̀ náà wọ́n ń bà lọ́wọ́lọ́wọ́ nínú wá ń gbòdó èyí ilé tó ń tẹwà lọ́rùn bá tó ìgbà ìtorí wá wúwú lẹ́ẹ̀ náà ló ń jẹ́ nǹkan ìrìnlẹ́ nǹkan àwàdà nǹkan ìfẹ́ lọ́dọ̀ àwọn ẹlòmíì dàbá àwọn ìtẹ̀yà ذا الجود والفضل والعلا Àrápọ̀ lọ́dọ̀ ọlọ́run wa tó ń fi láàkàrí àwọn ìyájá. Tàbárọ̀ títà yáta ní júrì ní wàlẹ̀fájì Ìpínlẹ̀ àwọn ọ̀rẹ́ tọ́lọ̀ lọ́wọ́ ń tẹ̀dá rẹ̀ náà ní àlẹ̀ ìdá rẹ̀ ọ̀rẹ́ ní lọ́sọ̀dọ̀ ọlọ́run. Bàbá Bákítà ní Rádé máa ń bàjá ọ̀rọ̀ àdámọ̀ náà. Bàbá Bákítà ní Rádé máa ń bàjá ọ̀rọ̀ àdámọ̀ náà. Sẹ́kẹ̀ tí ọlọ́run wá sí máa ń fún nígbà tí bá ọ̀rọ̀ kan fún ẹni. Ọba tí fún máa ń ṣe fífún ẹni ní ẹ̀wọ̀ mẹ́lòmí ìgbà tí ó bá ìdí ìwúkọ́ fún ni. Bàbá ربك يا فالجود والبدر والإعلام وكما فتتبعه منا nígbà tó bá wọn bọ́ fi ní mọ̀nà. Tàbàrà kíta ya àlejò ní ìwà ní bọ́ọ̀dìlẹ̀ ìwà ní ìlà. Adẹ̀wọ̀n gbà ní àmàwẹ́ tí wá ní ààrin, àmàyàwẹ́ lẹ́nu pé irú ẹni tó bírú ọmọ yìí kò yẹ kó wá ìyàwó ìṣòyàrí ìjàbára títà àtàrí máa tẹ̀ṣà na máa wáyà wá lẹ́nu pé ìmọ̀mọ̀ ní kí ọlọ́run àti mẹ́gbẹ́já wá lè àwọn àrà tó kọjá òye ẹ̀dá. Tàbára kìkà ya bàlẹ̀ jùúdì wà ní fọ́jìdì wà nílẹ̀ ọ̀la. Ẹjọ́ kẹwàá náà ronú padà sẹ́yìn báwo la bẹ̀rẹ̀ gbé sí ayé wa. Báwo ń lo lọ́wọ́lọ́wọ́ báyìí? Àwọn tájọ bẹ̀rẹ̀ ń bà náà àwọn ọjà lónìí báwo làwọn ṣe rí. Tàbára kìkà àtàbí máa ń tẹ̀sà ó wà jáwọ́ náà tàbá àtìkàtà àmì máa ń tẹ̀sà ó wà jáwọ́ náà. Oríire kí ọmọ ọlọ́run lọ́lọ́run kí ẹ ti máa sí ìkẹ́kọ̀ọ́ ni ọrẹ kan ni látọ̀dọ̀ ọlọ́run tó máa ń ṣe fẹ́ni tó bá wù ú. àbùkù ya gàlẹ́ jù ní wẹ̀lẹ̀ fàdílé wẹ̀lẹ̀ ọ̀la. Ẹ̀yẹ́ lè jẹ́ mọ ànábì ọlọ́run kó dẹ̀ yapa náà kí ọmọ kalẹ̀ sáyé èyàn lè jẹ ọmọ olùsìn náà ń kó ǹdẹ̀wà ya wèlìkísà ọmọ èyàn lè jẹ ìyàwó olùsìn náà kó wá ya kèbèrè èyàn lè jẹ ọkọ fẹ́ni tó ń kírù tó ń bá olójú méjèèjì ṣùgbọ́n fún wa jẹ́ ẹ̀hànà tí àwọn ẹ̀wà jẹ́ ní ilé ó wá ara iná lọ́rọ̀ àti já sínú ayé tó dẹ̀ ti fi hàn wá tó wá ń fọ́ tó fi dájú pẹ̀lú máa wá jẹ́ ìmọ̀ nígbà tàbá rírò rẹ̀ náà tó bá fẹ́ ṣẹlẹ̀ lórí àǹfàní sáwà lè àánú ọlọ́run ni ọ̀. wọ́n Ọwọ́ tó máa sàánú wa tó tó wá ti fọ́ ń gẹ orí rẹ̀ láàpọ̀ bí láàrùn àjọ́ wàlá ayé bá àdáwò. Wọ́n náà ní ẹnìkan tuntun tí lọ́gbọ́n fi láàpábílá wà ṣáyé. Wàlá ayé bá àdáwò. Ẹnìkan tí máa tẹ̀lé síwájú ọlọ́run. Kò sí nǹkan kan tó ti ń bẹ síwájú ọlọ́run. Láàpábíláwò ṣàìjọ́ wàlá ayé bá àdáwò. Òun ọba tó pilẹ̀ gbogbo ohun tó ń bẹ yìí òun náà tún jẹ ọba tí yóò máa fẹ́ pàdé gbogbo tó fẹ́ yóò bá tún jẹ máa. wà láàbọ̀ bí làwọ̀ àyọ̀ wà láàyò bá dà ó. àwọn kan mọ̀ tán sí wa àwa náà mọ̀ tán àwọn kan kò sẹ́nìkan tó mọ̀ tán tọ́lọ̀. láàbọ̀ bí làwọ̀ àyọ̀ wà láàyò bá dà ó. àwọn anábìyàn ọlọ́run bá àbá tiẹ̀ rí wọn ajá ń kà tán wọn amatiti amatan anabi ẹnsa atumatan aya rẹ̀ alehi salatu wa salam atumatan baba aya rẹ̀ amatan ìyá baba rẹ̀ ìyá tó bí baba aya rẹ̀. wàlá kọtílà hù hajjọ́ wàlá hajjọ́ bá àjà hù. kódà atumatan anabi ẹnsa tí wọ́n tí wọ́n bí ìyá rẹ̀ tán táwọn yọ tó ń dúpẹ́ mi jẹ́kí mi tọ̀ ọ̀dọ̀ mi ló fẹ́ gbé ọlọ́run tún sọ pé ilé ẹ̀bùn adé náà kúrò àná. wà á kọ́ bí lánàá àìjọ wà láàájọ bá dàrú. ẹni a bá ti mọ̀ tán rẹ̀ báyìí èèwọ̀ ni kò lè jọ lọ. wà á ní àìjọ yẹ dùn kàmá háyà rò. ولا مثله حج يدوم كما حياه كما لبقى الله بقى نبي وعيسى اسمه كل جسم لوني ẹni tá ń pè lọ́lọ́run ọba kọjá ẹni tí ò pè ní dé bá ọwọ́ bá wọn ti mú à rárá kì í sọ́lọ́run wọ́n mà ti mú wọ́n mà fẹ́ lù wọ́n mà ti fẹ́ ṣe léṣe ẹ̀sánú mi ẹgbà mi má wò mí níra kì í sọ̀rọ̀. Bàálí ìtàyà bàálí jù bí ìwádìí ẹ̀sìn wà lè bà kọ́. Ilé ìtajà ń sọ yìí kì í ṣe pé bóyá bí yẹpẹrẹ àrẹ́bìnrin sá ò bí kì rẹ̀ àbí ń ń sọ bó ṣe rí gẹ́lẹ́ àbí ń yọ ọ̀nà kúrò lọ́rùn rẹ̀ láti má pẹ̀lú ọlọ́run a fi ń yọ̀ kúrò lọ́rọ̀ ànájẹ́ ọlọ́run láti má pẹ̀ ọlọ́mọ ọlọ́run àbẹ́bí ọlọ́run bá a ṣe ní pàṣẹ yìí náà lábẹ́ ń fànájú sọ ọlọ́run àlẹ́yìn ìwọ̀sẹ̀lẹ̀ ọ̀nà kí máa ń ṣọmọ ọlọ́run kí máa ń ṣe tí ọlọ́run kí máa ń ṣe tó máa fojú rẹ̀ rí ni tẹ́nìkan máa lé ọlọ́run kúrò lórí àlẹ́ ara ṣe rẹ̀ kálá wọ́n lé ànábì kúrò nínú kúrò wákà torí kì í ṣọlọ́ ni wọ́n fi ṣe tí wọ́n rí lè ẹnìkan ò nílò fẹ́ lé ọlọ́run kúrò láàyè àfi ọlá ọlọ́run ilé náà láti máa mọ̀ torí pà lábìnrin sánà kì í ṣọlọ́ ọ̀dẹ́ fi ń gbá wuyewuye táwọn kan ní wọ́n kan ọ̀kan ní wọ́n kan torí kì í ṣọlọ́run ni ẹni tá ń pè lọ́lọ́run kọjá wọ́n ti kàn á ti dènà dé ọwọ́ ti bàá ìtọ́lọ̀. Tààlẹ́ ìtàyà bẹ̀lẹ̀ jíìtì wàlẹ̀rìntì wàlẹ̀bàpá. Bábá ti ẹ̀wà lọ́dẹ́ pẹ̀lẹ̀ bánà ẹni yìí lọ́lọ́run. Adẹ̀láwà ọmọ rẹ̀ gbogbo ayé ló ti pé. Màmá lákà ń ìbáhùn. Ẹjá nígbà kejì kò lẹ́bí kò lára ò. Wọ́n mọ́ òfin àròdì ìnáwó wà lọ́rùn kí sàmà. Ọba tá ń sọ iná lọba tó ń kọ̀ǹtrọ̀lù gbogbo orí ilẹ̀ ayé pátá. Wà lọ́rùn kí làrùn bí náà. Wà lọ́rùn kí sàmà. Báyìí rẹ̀ ṣe pọ̀ tó bó ṣe kò tó bó ṣe fẹ̀ tó sáàpọ̀ pé rẹ̀ yìí, àbẹ́yìn lè dópin ayé rí. Wọ́n ti lè wọ́n kẹ́rà mọ́ ọjọ́ àbùtó lágbàáyé èèyàn lè débi ayé pé sí. Wọ́n lọ́rùn fún Akbar ọwọ́ lè jẹ́ pé omi olóma bá ọrẹ rẹ̀ débẹ̀ ṣùgbọ́n ti tún sí wà lẹ́yìn ìlú

صلى الله عليه وسلم هو الله في دارتنا هو الله في السماء Àwọn àti ìlànfàdà àti pàdé mọ́lápù kan nínú àwọn àlékà ọlọ́run. Alábìnrin ìrìn àjò lọ́dún sọ́mọ̀ orí àwọn àlékà ọlọ́run. Orí àwọn ànọ́bí ọlọ́run. Àwọn ilé yóò máa láǹfàdà àti pàdé kankan nínú àwọn ànọ́bí ọlọ́run. Àti pé ìsì kìí bá ti ṣe iṣẹ́ tó wá látọ̀dọ̀ ọlọ́run ó níbi tí a náà fàájá àti lágbára rẹ̀ ní. Rọwà lọ́rùn fi àrẹ̀ bí iná, rọwà lọ́rùn fi ìsàmá. Ọba táwa mùsùlùmí ń sìn, òun tó ń darí ayé àtọ̀run. Rọwà lọ́rùn máa àhálà fàánà àwà ìṣìhàrò kọ́lù sọ́mà àbílẹ̀. wà lọ́rùn máa àhàlàfàná wà á ṣe ọba tó ní gbogbo òròyìn ẹwà ìròyìn àpọ́nlé ìròyìn yìí òun náà lọ́lọ́wọ́ bá wa. Àtọ́ ìṣíbà àtúná ìyá mẹ́nu wà lọ. Àyìn ọlọ́run náà ń gbé à ń gbà ikú ọlọ́ba tó tóbi. Wọ́n máa ń láyọ̀ sá máa báyẹ̀ dálé ìṣèbà ìlà bò. Ọba tí ò sẹ́yìn kan tó tún tó tó orúkọ rẹ̀ jẹ́ àfọ̀ nìkan ló tún kọ̀ rẹ̀ jẹ́ o. Ọlọ́run àtúwà. أطلع عليكم ولا لهم ونبى محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم nítí ọlọ́wọ̀n ọba ara tí gbogbo aláyé ṣẹ́rìbítà dé yìí ibi tọ́rọ̀ tí ń dùn àwa mùsùlùmí rèé ibi tọ́rọ̀ tí ń ká àwa mùsùlùmí lára ibẹ̀ náà lágbọ́n ní tàdé yìí anábíwa Muhammad sallallahu alaihi wasallam ọ̀lànà ti tọ́lá ara ti gbogbo wa láyé gbogbo ẹni tó náà bá wà láyé lónìí kò gbọ́dọ̀ lẹ́lò ẹlòmí tó tún tẹ̀lé àyàfi Muhammad sallallahu alaihi wasallam gbogbo ọ̀rọ̀ tún tárùkà

agbàgbọ́ yìí sọ́nà ọba sọ nínú àlùkùrá ní pé wà máa pátá lóògùn wà máa sọ́ra bóògùn. wọ́n á kí ìṣògbé hàdà hàn. a mọ̀ pé sọ́nà sọ fún nínú àlùkùrá ní pé wọ́n yí ipa ò wọ́n fẹ́ pa lóòótọ́. àwọn kèfèrè mẹ́ta sẹ́ǹtì láti pa jùmọ̀ ọ̀rí pa. wọ́n mẹ́ta sẹ́ǹtì láti kọ́má gbélé ìbò ولكن شبه لهم الله أبانا دار مولوكم بات موفي قانجا كنيانا وقولهم إنا قتلنا المسيح عيسى بن مريم رسول الله الله نار صار لي صلاة والله بعض نبي عيسى بن مريم في شو رسول الله ọlọ́láwà tí wọ́n sọ yìí wàhà àbàjá lórí ọ̀rin bọ̀ wàhà àbálábò ọ̀rin kan wàhà àjẹ́ òṣìṣẹ́ òbí aláhùn ọ̀rọ̀ àbùkù ní kí a máa ní wọ́n ti fún àlẹ́bìnrin sáwọn máàkì lè mú ọ̀rọ̀ àbùkù ní ànájẹ́ ọlọ́run ọlọ́run ni ìparọ́ mọ́ ni ìtọ́ tí ò Ọlọ́run bá sí ẹ̀mí ìtàǹgbọ̀ ìwọ̀ láàkì ìtújú ìhàlọ́. Ọlọ́run jù kan jẹ́ tí wọ́n náà fẹ́ pààyàn. Adá gbogbo ẹ̀rú mọ́ wọn lójú, wọ́n rò kún àwọn ọmọ ni wọ̀n rí. Wà iná lẹ́ní iná fẹ́tọ́lá fún rẹ̀ sí ìlàdí ìṣàkí mi ní bùmá lábọ̀rọ̀ bèèrè mi ní ilé mi ní ìlà tí bá àbánú. Ọlọ́ni ẹ̀rọ náà tí wọ́n ti yá pẹ̀lú lórí rẹ̀ tí Wọ́n ní wọn ní màkà pápá tí wọ́n sọ yìí oníkèjì fún ọkọ̀ ń tẹ̀lé mo rò pé ó lè jẹ́ pé tó máa jẹ́ ni pé. Wọ́n máa bá jà lóòrò yàmínà. Wọ́n máa kọta lóòrò yàmínà. Ṣùgbọ́n ká sọ ní ti pàápín tó ṣẹlẹ̀ gangan. Ọlọ́run sọ̀rọ̀ fún wa yìí o wọ́n máa pàtàlò yàmínà ọlọ́dáàdájú wọ́n máa pàtàlò yàmínà ẹ̀ẹ́sọ tí ẹ̀ tí ò rújú wọ́n náà ní pé wọ́n pa á bàrọ́bà àbúrò ilẹ̀ yìí bàrọ́bà àbúrò ilẹ̀ yìí nígbàtẹ́ ní wọn pàtẹ̀dẹ̀ lólo 33 years láyé ó dámbolo wá wà rẹ̀ 33 years. bẹ́ẹ̀rẹ̀ fẹ́ ẹ̀rọ̀lọ́rọ̀ ilẹ̀ yìí. ọlọ́run wá ń sọ ti tó wà fún wa àwọn àmọ́lẹ́sọ́mọ̀ ọ̀yá tó náà ń bá wọn nígbàgbọ́ pé ànábẹ̀ẹ́ sáà ti fún wọn ti kan àmọ́bí tó wọn ti rí àkídà sí o. Bàrẹ́fà ẹ̀fọ́ lọ́rùn ilé. Bàrẹ́fà ẹ̀fọ́ lọ́rùn ilé ọlá ní ìgbà tí wọ́n fẹ́ pa tí wọ́n fẹ́ pa yìí ẹsẹ̀kẹsẹ̀ ń jọ́nà ọlọ́run bá palẹ̀ rẹ̀ mọ́ kúrò láàrin wọn rọ́fà agbè e kúrò rọ́fà ẹwọ́n lọ́rọ̀ ilẹ̀ yìí ọlọ́run bá gbé e kúrò lọ sáàrin sínú sánmà lọ́run lọ́jọ́ rẹ̀ bàtánà lọ́rọ̀ àbí ìzànà hakima ọwọ́n jẹ́ káwọn pàdé ìjà ọ̀tọ̀

ṣùgbọ́n àwọn ahìlú ìta àbí kàná. Láyé òmìnà náà dè ní kọ̀ọ̀dù lábà ó ti dé. Àwọn máa ń tàn sọ yíkò dàrú àwọn lójú. Àwọn náà mọ̀ pàdé lè rí sàánà bí ọlọ́run ìṣọ́ ọlọ́run. Ọmọ náà ti dì, kó tó nípa náà lè rí pọ̀ láyé ni wọ́n ti nígbàgbọ́ nínú rẹ̀ pẹ̀lú tọ́lọ̀ ọ̀rọ̀ ni. Ìwà tí wàhálà ẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ àwọn tó ṣojú rẹ̀ ṣẹlẹ̀ náà ti wọ́n mọ̀ pé wọn ọ̀pá wọn ọ̀kan ó wà nínú wọn òun náà fúnra ara rẹ̀ ó dẹ̀kù díẹ̀ tí wọ́n kọ́lọ̀ ń palẹ̀ rẹ̀ mọ́ kú láyé nínú tọ́lọ́tù sọ́ọ̀tù òun náà sàtúnṣẹ́lẹ̀ fáwọn àlùmọ́ rẹ̀ ó sàtúnṣẹ́lẹ̀ fáwọn àtìbáwò rẹ̀ ó sàtúnṣẹ́lẹ̀ fáwọn jàmáà rẹ̀ ó sàtúnṣẹ́lẹ̀ fáwọn ọmọkéwò rẹ̀ kí náà náà bẹ̀rẹ̀ sàtọ̀ Salatu ni wọ́n ti ń lọ yìí o. Wọ́n yí mi kọ́ láàrín sábẹ̀ lọ, máa muslim wà ní ṣe ló ń dàbí kí gbogbo wa tà láyé jẹ́ mùsùlùmí kí gbogbo wa dá ọlọ́run wà kádẹ̀ mọ ipò wo làwọn ọlọ́run ọba wà wà ṣùgbọ́n bó ṣe ń kan wá lára pé àwọn kan fi ń yànnà náà ń tà ní ọ̀nà náà yìí èèyàn ti jẹ́ ló ń sìn ọ́n òǹkà jáná jọ ọlọ́run kìí dẹ̀ jọ jẹ̀kalẹ̀ sọ́lọ̀ ara fẹ́rẹ̀ ìran sọ́lọ̀ ọba rán kò tó ìsọ́lọ̀ Muhammad iṣẹ́ sọ́lọ̀ ọba gbélé lọ́wọ́ wàhálà àti ẹ̀ tó ṣe kò tó sàdẹ́bẹ̀ náà ọmọ yọdún sàdẹ́bẹ̀ náà hù fi àwọn èèyàn tí wọ́n gbọ́ kò tó dá Tànábì yẹn ká ọ̀tún dákan nínú ìdá mẹ́ta tànábì lọ. Ìbí kọ́lá Ìsá bínú Maryam ya bani Isra'il. Ọlọ́run nígbà tànábì Ìsá ọmọ Mọ́ríà tó ń sọ fún àbà ní Isra'il. Ya bani Isra'il. Wọ́n ní mo pè ẹ̀yin bà ní Isra'il àwọn tọ́lọ ọ̀rọ̀ sílẹ̀. Inni Rasulullahi ilaykum. Àwọn tí wọ́n gbà lọ́jọ́ ọlọ́run sáànàbí ọlọ́run lọ sọ́dọ̀ wọn jù tọ́lọ́ ọ̀rọ̀ ànábí ọlọ́run sí jù àwọn bà ní ìsọ̀rọ̀kìn wọ́n tààpá púpọ̀ ẹ̀hànà pọ̀ láàrin wọn wọ́n ní agídí wọ́n dẹ̀ gbárí wọ́n dẹ̀ mú àwọn ànábí ọlọ́run ṣe rí dáadáa kódà wọ́n ó pọ̀ nínú wọn tọ́lọ̀ wọn tiẹ̀ ní ìṣòrúkọ wọn tí ó sọ tán wọn ó ti tọ́lọ̀ bẹ́ẹ̀ fún ẹkú wa bínú wọn bá ń tọkọ fún láwọn wọ bínú wọn bá ń tọkọ fún láwọn àlẹ́. وكلم الله موسى تكليما Ọlọ́run àwọn kan wà tá àsorúkọ wọn fún ẹ, àwọn kan jẹ́ wà tá àsorúkọ wọn tá àsọ̀tán wọn fún ẹ. Ọ̀gọ̀rọ̀ àwọn tọ́lọ̀ wọn pọ̀ òjì ẹ̀dárúkọ wọn yìí nínú àwọn tí àwọn bàjẹ́ sọ̀rọ̀ èdè pààyàn àwọn bàní Israel náà lọ́lọ́ àwọn súnà náàbí wa àyíṣà àyíṣàlátọ̀. Ya bàní Israel. Lẹ́bí máa rí pé ń jìyà náàbí àyíṣà ó náà ti ìdí ìrùsọ ni ládàáyarí. Ya bàní Israel. Wọ́n ni mo pè é bàní Israel. Kò sọ pé yá ayúwa náà tún tọ́lọ́lọ́ ọ̀rọ̀ sí Allah akbar. Anábìlẹ́ ní kápá àti kọ̀wé ilé yẹn ṣùgbọ́n wọn ò lè sọ bẹ́ẹ̀ ìwà tí wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ náà nínú bíbé ìlú tó sọ fún ọlọ́ni pé ọkọ̀ ọ̀rán mi tí kìí jẹ sí àgùntàn ara Ísírẹ́lì tó nù Allahu Akbar ìwé ọwọ́ wọn ní ìta tún kò tí àwọn tọ́nà ọba ara sí nìyẹn anábìrin sátán pé jésù kìí ṣe òjíṣẹ́ ọmọ Nàìjíríà ọlọ́run ọ̀ràn sí wa láfíríkà wàhálà òyìnbó wa kọ̀ tó yìí a ní ẹ̀tẹ̀lẹ́ tọ́nà ọba ara sẹ́yìn èyàn máa ń gbà fọ́gá rẹ̀ ní ẹgbọ́n tó ń fún ara rẹ̀ sọ. Inni rasulullah ilaykum إني رسول الله إليكم Òjíṣẹ́ tọ́lá ọba rán sí ẹ̀yìnbà ní Ìsìnkúrọ̀ìlì ní o. Kò sọ tí kọ́ lè máa bẹ iná yàjá ìjẹ́ nínú àtàwọ̀. Ọlọ́run bẹ̀ ní kéèyàn wá jẹ́rẹ́ ẹlẹ́rìí pé tó ń bí bẹ nínú àtàwọ̀rọ̀, ìgbéwẹ̀ láńpẹ̀ nínú àtàwọ̀rọ̀. Àtàwọ́rá ni ìfẹ́ tọ́lọ̀ ọba fún àlẹ́bíwa Mọ́sá. Lẹ́yìn ìsọ́lá tó wà ní ìsọ́lá yóò fi bí ẹ̀. Ẹgbẹ́ bá jẹ máa ń dáníwá kà ń báyà bàbá wa ní àti ìdàwọ́rá àtà fún Mọ́sá, àìdíìdà fún àìyíta, ìdàwọ́rá àmúdà, àmúdà, àmúdà, àmúdà, àmúdà, àmúdà, Wọ́lá aláàdùn àwọn ìdánáàdù wa rí sánà ń sọ ní. Mùsọ́ ti kọ́ ní máa tẹ ìmáyàjá ìjẹ́ nínà àwọ̀rọ̀ Ìjẹ́ nínà sọ́wọ́rọ́ lọ́lọ́ àbá ní kí wá jẹ́ ìgbè. Lẹ́yìn eléyìí ọlọ́run sí ní kí wá fún ní ìró dùnú ọjọ́ bí sánàbí àìsà wá jẹ láyé mo tó wà nínú àtàwọ́rọ̀ ọ̀rọ̀ sánàbí mo sásọ kalẹ̀ ọlọ́wọ́n kó náà tó wá kí ọ̀rọ̀ yẹn lẹ́yìn fáwọn èèyàn pé tí mo sásọ bó ti rí nìyàn ìkan lọ́lọ́wọ́ ẹ máa sí o ẹ pa òfin mọ́ o ẹ jìnà ṣe ṣìnà o ẹ má ṣe panṣágà gbogbo àwọn ẹ̀sùn yìí tó jẹ́ ọ̀nà tó jẹ́ ẹ̀ṣẹ̀. Mo sọ ti kọ́ nígbà àbẹ̀yìn láyàjá ìjà nínú àjà ọ̀rá. Ọlọ́run tó ọ̀nà tó wá fìdí rẹ̀ múlẹ̀ fáwọn èèyàn. Wà mo bá ṣì rán bí rọ́sì lè ya bí mi ń bá dé sí mọ́ àṣàmádé. Bákan náà ọlọ́run ní kó tó wá sọ fún àwọn èèyàn. Kó wá fún wọn ní kò bá ṣì rọ̀. Kó wá fún àwọn èèyàn ní ìrò. Èyí Yàtí ní ìbáàdì èyí tó ń pọ̀ lẹ́yìn òwú nípa ìsìn Ahmad. Ilé sọ́rọ̀kọ rẹ̀ a máa jẹ́ Ahmad. Ọ̀rẹ́ fásí Muhammad sallallahu alaihi wa sallam. Anábìnrin sáàrin tí mo wá sí náà rẹ̀ o. Ó sàfẹ́fẹ́ lè ní ẹ̀fà àǹfààní ìsọ̀rọ̀ yìí. Tànábì sọ́tọ́ àfẹ́ra jẹ́ sọ wípé wọ́n lẹ́nìkan wà ní ìṣẹ̀rí láyé nínú àdìkún mọ̀ nínú ẹ̀yìn èèyàn lẹ́yìn láti bàtọ́lọ́ wọn ti gbé mìlìṣe kó kìrà rẹ̀ ní yahudi náà bí náà sọ́rọ̀ ó wá lọ́wọ́ wọn nígbà fún tọ́lọ́ fẹ́ràn ìrìn Muhammad àbẹ́kẹ́lẹ́ náà jọmọ náà sallallahu alaihi wa sallam ṣùgbọ́n bàtọ́ nígbà Muhammad gbé ramá já ahun bilba ìṣìnà pípa lóòrùn àdá ṣe ṣe rọ̀ mọ́bí dáa kíyàn ọlú ẹ̀tàánú tíyàn bá rò tọ́ọ̀rọ̀ tíyàn bá rí òdodo kò dá kíyàn yálá gidi tíyàn bá ẹ̀rí kò dá kíyàn tún takú ìgbàtọ́ nílò Muhammadu wá dé فلما جاءهم بالبينات فلما جاءهم محمد ọ̀pọ̀lọpọ̀ nínú wọn bá kọ̀ náà bá gbà ò Àwọn ni ìdánilé yìí ń pa fún àjárí. Ọlú náà bá ti ní ọmọdé. Àwọn tààrà tí wọ́n dá òtù ìjánàbí ọlọ́run Muhammad sallallahu alaihi wasallam. Ní ìtorí ìfẹ́ inú wọn, ní ìtorí akíbí ọkọ wọn, ní ìtorí òwò tó fẹ́ fẹ́ sì ṣe. Àwọn náà هريرة عن رسول الله صلى الله عليه وسلم أنه قال حديث أبو هريرة يليس يا كريم والذي نفس محمد بيده Àbúrẹ́ rọ̀ ní àrẹ́rìn sọ̀lọ́nà tó lánú sọ wípé ló fi ọlọ́run bá tí ẹ̀lẹ́ ìlú ìbẹ̀ lọ́wọ́ rẹ̀ kúrà fún ìlú. Láyé ti máa ń bí àádọ́n mi ní àjẹ́ ilé ọmọ tí Min hādhihi l-ummah. Min hādhihi l-ummah nínú ìyàrí gbogbo àtà ń bẹ̀láyé àlúmà náàbì ni wá alábi wá tún pè ń tó ní yahudi eh, yahudi lẹ́ni náà jẹ́ ni júù ni àdínà sọ́rọ́ ni tọ́mà yahudi ẹ̀yà máa jẹ́ mọ̀ pé kílọ́kà náà pẹ̀lú yahudi kílọ́kà náà pẹ̀lú nàṣọ́rọ́ torípàlú mọ̀ rẹ̀ ni wọ́n ni àwọn ọmọlẹ́yìn rẹ̀ ni láti bàbá ní wáyé sáàtì lọ ó ti jáṣẹ́ ilẹ̀ fánàbà Muhammadu sallallahu alaihi wasallam. alábà Muhammadu ló wá bí àti àmà jíṣẹ́ kárí ayé láwọn bá náà lè dá agbọ́njú bá lórí ahá àwọn ni wọ́n fi ń pè ní akẹ́yìn nígbẹ̀gbọ́n kó máa wá dàrú pé ta ni wọ́n ń pè bẹ́ẹ̀ wọ́n ní bàbá Fátímà sallallahu alaihi wasallam. wa ma arsalnaka illa Ọlọ́run ni ààrẹ rẹ̀ Muhammad sáyé ò bí kìí ṣe tí gbogbo èèyàn pátá. Bàṣíràn wà nàbíràn. Gbogbo àwọn àlùjọ̀nú. Bàṣíràn Muhammad sallallahu alaihi wasallam àti èèyàn àtàlùjọ̀nú lọ́lọ́ àbára sí. Pẹ̀lú òkú ọlọ́run nínú ìdánilẹ́kọ̀ọ́ wa a ń ṣe àkàwé fún wa.

within 23 years torúkọ́lọ́ ọba tó dìde gẹ́gẹ́ jẹ́ ànábì rẹ̀ lọ́mọ ogójì ọdún ó lẹ̀ jáde láyé ní at age of 63 gbogbo ọ̀tá náà níbi jíṣẹ́ yóò jẹ ọdún ẹ̀tàlélógún lọ 23 years láàrin 23 years di ànábì jíṣẹ́ fún àwọn èèyàn ànábì jíṣẹ́ fún àwọn àlùjọ̀dún iṣẹ́ tọ́lọ̀ wọn bá dẹ̀ pèlè lọ́wọ́ tó jẹ́rìí iṣẹ́ ilẹ̀ wà lẹ̀ bẹ́ẹ̀ ti pín àdéhùn ọlọ́run lórí iṣẹ́ náà ní pé kò ní kú ohun wà táwọn kan bá ti ń lọ láwọn olùgbíṣẹ́ náà láwọn tí wọ́n jogun iṣẹ́ yẹn ọlọ́run tún máa fà á ní ìrọ́pò táwà ọ̀bá símá àwọn kan ni wọ́n ń ṣe tó kan àwa lónìí nígbà náà bá tún símá àwọn míì àti máa lọ́la ìsìláàmù ò kan wa ní títì bá ń ṣe ní irọ́ ìwọ̀kọ́. wọ́n ti ràn wọ́n tàbí irọ́. ọlọ́run bá kàn ń lò wọ́n lọ́wọ́ ni. nígbà tí wọ́n bá bọ́ kókó wọn náà fẹ́ ṣe tọ́lọ́run mọ́ ọlọ́run abẹ̀rẹ̀ mi tó dé àjọ ẹ̀ lọ́rọ́ kù. èrò tọ́lọ́run bá ń lò. ibi tó ti ń lò wọ́n ni kí wọ́n ti máa dúpẹ́ fọ́lọ́run kò dẹ̀ àwọn anábí ọlọ́run ní wọ́n ṣe ń wáyé táwọn kan bá ti ń lọ ọlọ́run àpàá ẹlòmí ìrọ́pò kò ránṣẹ́ sí wọn وما كنا معذبين حتى نبعث رسولا الله نكتب الدعوة والله نكتب عينيا àyà tí ká kọ́kọ́ ránṣẹ́ sí wọn kì í ṣe síwájú ìyà ẹni jẹ́ tí ọlọ́run ó nínú àdúta bó lẹ́wà tá ń alábìnrin ẹni kẹ́ni òun fún èmi wọn lọ́pọ̀ èmi wọn àtàkùn ẹ̀sìn máa ń bí ahàjọ́ nínú àbẹ̀yẹ̀ lọ́rùn máa ó ní ẹnìkẹ́ni ò ní gbòrò pé Muhammad wá sáyé wá tí ó pèyàn tẹ́sí. Yóò ní yóò wà láàrín àjọ àríyàn. Ẹni náà wá jẹ́ yẹ̀rú tí ló pẹ̀rá rẹ̀ ní. Tọ́mà yẹ̀mọ́. Ó wá jẹ́ ni wá nígbàgbọ́ nípa ń tọ́lọ̀ ń fi rán mi sáyé. Ìlà kẹ́rẹ̀ mi ni a ti máa náà ti fẹ́ náà o. Bẹ́ẹ̀ àwọn ayé kọ́lọ̀wọ̀n nígbà fún Muhammad. Sọ́lọ́bá wà ní ìjọba. Ọ̀wọ̀n ní tẹ̀lé ń tánàgbà ríṣù tẹ́lẹ̀ láàkàyè rẹ̀ àti tí ìgbọ́ rẹ̀ òótọ́ ọ̀rọ̀ náà rẹ̀ o àǹdẹ ọlọ́run kó jọ owó àbí òdodo yìí yí àwọn èèyàn gbogbo àwọn oríṣiríṣi àgbélẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ló kù láyé àwọn tí wọ́n ń darí rẹ̀ ń fi àwọn èèyàn ṣòwò ní ohun wọ́n fi àwọn èèyàn kérò jọ ní ohun

pípẹ́ ní tàà tí mọ̀ àti pẹ́kipẹ́ náà ni wọ́n jókòó tẹ̀sẹ̀ wọ́n jókòó tẹ̀sẹ̀ àwọn oríṣiríṣi àwọn ìjókòó wá pọ̀ káàkiri ìlú wọ́n ti tẹ̀sẹ̀ ní mọ́sílásí báyìí wọ́n ti ní mọ́sílásí báyìí wọ́n ti tẹ̀sẹ̀ ní ìlú báyìí wọ́n ti ṣe ládùúgbò báyìí ìjà àti ẹ̀mọ́ tó mọ tàbíìrù náà àlàyé wo náà olùmọ́ṣe lórí tàǹkì ní àtẹ̀sẹ̀ àwọn àfẹ́ẹ̀sẹ̀ pín التفسير السنة متى أعمق سنة مجي تفسير القرآن وقف سنة مجي وقف كان التفسير بالرواية هو تفسير بالمأثور وقف كان التفسير بالدراية وهو تفسير بالرأي إليه كتا إيتام كان وعفاة في سنة متى يعني التفسير بالإشارة الإشارة ilé iná náà fẹ́ yìn lọ́nà rẹ̀ fún wa lẹ́yìn tí a bá kọ́kọ́ sọ ilé yìí tán sáàtì ní tẹ̀sílẹ̀ ìṣáárí tó jẹ́lẹ̀ kẹta lọ́sọ̀lá kọ̀kọ́ ìkejì ìkẹta yìí tá a wá mú ẹ̀fà fún ti gbogbo ẹ̀ wá àwọn akún wá ṣẹlẹ̀ ikú wa bọ́ọ̀ على تفسير القرآن بأقوال الصحابة على تفسير القرآن بأقوال التابعين إليه هنا جدت لكاننا نتعفيك تفسير القرآن في إتنى أكون مايا القرآن أكون لك ترانسليشن ركا نبابر سيسوفوا وينا سنة بعد شيخ àwọn èèyàn bẹ̀rẹ̀ tí kó jẹ̀ pé nínú tẹ̀síl wọn kódà agbájú rẹ̀ púpọ̀ abẹ́ká mọ tẹ̀síl kódà lájẹńtà ń bábọ̀ yìí a sọ fún wa àwọn kótópó tàfàsírù wo ló jẹ́ àwọn alùkótópó lè mọ àbámadà àyíǹda ahli sunnah wal jamaa àwọn tẹ́rà wọn ló yẹ ká máa lò láti fi ti tẹ̀síl kì í ṣe gbogbo tẹ́rà tẹ̀síl tó káyé òun náà ló lẹ́tọ̀ọ́ ká lò fi tẹ̀síl àwọn ọ̀ní wà nù wọn àwọn àpá àti parẹ́ ìdílé lórí pé má gbé lè yìí o àwọn ọ̀ní wà nínú wọn àwọn àpá fi wọ́n nìkalẹ̀ pé ẹ lè lóṣù kọ́láwà gbogbo báyìí wọ́n láyẹ ògbóró ilé iná ọ̀nà àtúntà níbùkátà láti jẹ́ kó yé wa sáàkàn bí ní ma wá kọ́tẹ̀ sí ẹ̀yìn kan wá kó jẹ ọ̀rọ̀ fún wa káwọn arùn pé tẹ̀sírì náà lóde ẹ̀ká ò kérò ẹ̀rẹ̀ jẹ́ ara yìí ẹ̀ta fẹ́ fi ìwọ̀nba àsìkò tó kún lẹ̀ ló lè ṣe ẹ̀rẹ̀ ń ba lérò pé ká má máa gbara wa lásìkò ká má dára wa lágara lórí pé lọ́rọ̀ wọ́n náà láwà pàápàá jùlọ àwọn bàbá wa lẹ́yìn bá ọlọ́kùnrin ti sun rárá fọ́kùnrin akọ́ṣẹ́ ní ìṣe torí pé lọ́rọ̀ wọ́n náà ìwọ̀nba nìyẹn gbọ́dọ̀ lọ́ra rẹ̀ jù àyàfi lórí tó bá jẹ́ nǹkan ìjọ ẹlẹ́mí ti lọ́ra rẹ̀ látàárọ̀ gbogbo bó ṣe ń gbọ́ta sírí orún ní kún ànẹ́jẹ́ kíkọ́ tuntun dé bá àwọn èèyàn látara àdánilẹ́kọ̀ọ́ wa kábẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ pẹ̀lú ọ̀pùsáàmù ọ̀tẹ̀sẹ̀ ìsáàbọ̀ jẹ̀mùsí ọ̀nà títà sí ولعل أول تفسير للتفسير هو الذي ورد عن الصحابي حبر هذه الأمة بن عباس إليه تقفى يجين يبننا صحابة ẹni أن ní ìmọ̀ tẹ̀síìrù jù ìmọ̀ ká tú àlùkùránì ọ̀nà ni imo tesiiru ju imo القرآن tu عباس ona Abdullah bin Abbas radiyallahu ta'ala anhu. Bàbá ti wórí dára. Wọ́n máa ń pè ní Ṣébùrọ̀lì Umma. Ṣébùrọ̀lì Umma. Ẹni tí a gbé pé ìtumọ̀ ṣíbùrù ní ìgò ìyí ibi tí àwọn èèyàn ti ń tọ́ ìmọ̀ báyìí tí wọ́n ti ń fi ń kọ ìmọ̀ ní ìtàádà. Ẹ má ṣe wá gbọ́ kẹ́lẹ̀ ní máa ti ṣeré náà tó tó gọ́dá ọdún wọn tó láyé àtàlẹ̀ abúlábùlà bá ti bẹ̀rẹ̀ ìgbò tàádà àwọn arára ò ìtumọ̀ rẹ̀ ní pé ibi láti sọ fún àwọn ẹ̀yà kanáà ní kò pẹ́ ìtumọ̀ lọ́ńṣà ní takú lórí pé ìyẹ́lẹ̀ àǹtú ìyẹ́lẹ̀ àǹtú àmọ́ tẹ́rà kan wà tẹ́yàn bá ṣọ́ra tó bá tọwọ́ bọ̀ á sọ àwọn nígbà tó ń hàn tó wá ní àwọn ìrẹ́lẹ̀ wọn táwọn ẹgbẹ́ wá bá ẹ̀kọ́ àwọn ní ìjẹ́ ẹ̀kọ́ náà wá gbà lọ́tí ọba ní òwe ọ̀dà ní jálàbí náà ni àtàwọn pa ń jálàbí ni wọ́n ní ẹkún ọ̀là tí wọ́n wọ̀n tú ẹ̀lẹ́ yẹn ní tààmà ńlẹ̀ Yorùbá táàfà kan náà wá bẹ̀rẹ̀ sí pèpè sí pé àwọn àfà kan sọ pé wọ́n ti dá ó ti ń pèpè lọ́sọ̀ àwọn ní jálàbí ó ti ń darí àwọn ẹ̀lọ́sọ̀dọ̀ wọn torí ẹjá ṣe ètò yanjú àwọn sàhábà wọn Ànábì hàn tó sọ̀rọ̀ bá àlùsọ̀lá, àdúrà ni wọ́n ń ṣe. Mo fẹ́ sọ ọ̀rọ̀ tó jẹ́ mà tẹ́lẹ̀ náà bá ṣọ́ra áùsọ àwọn èèyàn ni. Abdullahi bin Abbas radiyallahu ta'ala anhu wala ni ma tafsir bi nina sahaba àdínú olówà lábẹ́ ìmọ̀ rẹ̀ tó fi nímọ̀ tẹ̀sílù ju àwọn tó kù lọ ẹjá tí ó gbà àdúrà lọ́dọ̀ àwọn ẹni rẹ̀ káwọn ọmọ tó dúró kájẹ́ kí náà fà wá tún ju àkóṣe tó á òkú wa káwọn àfà náà fi tinú tinú láti ṣe ọlọ́run fún àmọ́ kí ó wà táwọn ọmọ wa tí a àdúrà náà máa ń mọ́ni pẹ́ tì ní àdúrà lànà lè ṣe fún àbúdá àbá anábìlẹ̀ ní ìdí ọlọ́run fún ní ká Allahumma faqqihhu fid-din wa 'allimhu ta'wila ó ní ọlọ́run jọ bá mi jẹ́ kí Abdullahi Abbas yìí bá mi fún ní àgbọ́yé mọ̀fíkì jẹ́ kó gbọ́ ẹ̀sìn ní tààrà jẹ́ kó mọ̀ nípa fíkì بكنا وعلمه تأويلا تأويله هنا ló fà tó jẹ́ pé ọmọ sọ̀hábà tó kù wọ́n pọ̀ lẹ́yìn àfìlà bí náà bá sì ní bàbá sọ̀rọ̀ nípa kílímù tẹ̀sí ìwọ̀n ní sáàpá wa ṣe lára ipò wa wà tó. فقد ورد عنه أنه جعل التفسير أربعة مسامين. لا بد أن سوى أهم ما تفسير وجه سنة mẹ́ta ta sọ lẹ́ẹ̀kan ìtàgẹ́lẹ́ ìtàgẹ́ sọ yìí o ẹ farabalẹ̀ gbọ́ káàtó mẹ́ta tó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ kò yàtọ̀ sí mẹ́ta mẹ́rin tí àpá àwọn àbílábìlà bá ti fẹ́ sọ ìyàtọ̀ tí kí ní tọ́ láàrin méjèèjì àwọn ọ̀nà ọ̀dọ́ ẹ̀dí sí nígbà tó lọ. Náà, kọ́lá. Abúlábùnà bá fi ní. Tẹ̀fù sí ìrọlẹ́kùnrin àti àlàárùbá ìwòjú ní. Wọ́n ní títí túnmọ̀ Al-Kùránì ojú kọ̀nà mẹ́rin ló gbà wá. Tẹ̀fù sí rẹ̀. Ìtúmọ̀ Al-Kùránì pàwọn olùmọ̀ tí wọ́n lè mọ̀ táwọn àbá lè kà á kí ó yé wọn náà wọ́n tẹ́ fẹ̀sí ẹlẹ́ta kọ́kọ́ tàà sọ yìí àwọn àbá ẹ̀sìn nìkan ni wọ́n máa mọ̀ ẹni tó bá lọ kéwú ló lè lórí ẹ̀ta sọ yìí tààlà kọ̀kọ́ wọ́n tẹ́ fẹ̀sí ẹlẹ́ẹ̀kejì káàrìbò lẹ́rọ̀ àwọn lárúbáwá nìkan àwọn lárúbáwá máa mọ ilé yẹn torí pé kí wọn ni tògbólóhùn tó wáyé ń bẹ̀ èdè gbólóhùn tó rújú gbọ́nà tó kí ẹ̀ ní ìní ìwà onímọ̀ nìkan ló lè mọ̀ ilé yẹn yẹn lákọ́kọ́ ìní ìwà ìyájẹ́ nínú ọkùnjẹ́ nínú ó jáde lárọ́wọ́ gbédè tọ́bá ti ń sọ́bà ìwé ti ń yé òun torí gbédè rẹ̀ ni àwọn ayé alùpùpù ní wa bẹ̀sí lárúbáwá bá kà á torí ìpínlẹ̀ lárúbáwá rẹ̀ kò dídé kó máa wáṣẹ̀ sí lérò rẹ̀ kiri ó yanjú kì í ṣe gbogbo alùpùpù ní láti fìdílẹ̀ lórí bẹ́ẹ̀ àwọn apá kan ni nínú orú ẹ̀rí dáàlìkàlìkìtààbù láàárọ̀ ìbá bí i tẹ́lẹ̀ tó gbọ́lọ̀ tó kí ẹ̀yẹ dáàlìkàlìkìtààbù ilé iná ní tíra láàárọ̀ ìbá bí i yìí tí ó sí èméjì nínú rẹ̀ lárọ́wá lè sí ṣùgbọ́n tàbá dé bí àwọn mọ̀dùmọ́dùn àwọn الرحمن على العرش استوى هي إيه ياتي لي لدى عفاني إن إيه الرحمن على العرش استوى وما فقل ربوات الصرار لا تستعملون يعني تعبقوا ألا تكا تفسير وتفسير الله يعذر أحد بجهالته يقول من الحلال والحرام إليه نقول ألا gbogbo èèyàn ló mọ̀ tí wọ́n bá ti ń kàfin ilé tí halal ilé haram ilé tí ara bá ń tìláwà débẹ̀ yẹn láti mọ̀ gbogbo gbòló mẹ́lẹ̀ yẹn ìgbóló tí wọ́n sọ pé látẹ́sọ́rọ̀ zina gbogbo ara láti mọ̀ ah adìríkì náà haram ilé haram Allah حرمت عليكم امهاتكم tọ́bá ti karùgbọ́lọ̀ kí ní kàrí haram báyìí tí wọ́n ti ní ìjẹ̀ kalẹ̀ wọlé kalùkọ́ àti ní kí ní haram bù gbogbo orí ilé náà jẹ́ ìpìlẹ̀ ẹlẹ́kẹta wà ní ọ̀pùpátà kí ẹyẹ ṣẹ̀fọ́ èyí tọ́bá ti pè méjì èèyàn haram haram gbọ́lọ̀ tó gbajúmọ̀ halal gbogbo ọlọ́ tó Náà, wọ́n lẹ̀ fẹ́rin, ẹlẹ́fẹ́rin nínú ìpínlẹ̀. Wọ́n tẹ́ fún ìrún láyà alámòrú ìlàlọ́ Àwọn nìkan ṣe ló máa. Láyé àlẹ́mùhù ìlàlá. Wọ́n kò túmọ̀ rẹ̀ fún Muhammadu kan tó wà. Wọ́n ní jẹ́ àwọn ìlímọ̀wò fọwọ́ wà káàdìbò. Ẹni tó bá Kí ni irú àpẹẹrẹ eléyìí? Alìsìláàmìn, Alìsìláàmùrọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àyà.

Allahu akbar. Àwọn àfáà kan wá dáyé lónìí, àwọn àdẹ̀kọ́ wá tún fún àwọn èèyàn, àwọn dáálìfù yẹn, Allahu, wọ́n ní láàmù yẹn, Jibrilu ni, mímù yẹn, Muhammadu ni, inú tafsiri wọ́n wọ́n ti ká. Tẹ́bá ti wà ní jókòó tafsiri sáàfà kan wá ẹni tó ń sọ ó ti wà lọ́rùn ẹni tó náà jókòó tó ń pọ̀ ẹ̀mẹ́ bá ní wọ́n ń kọ́ ní tí wọ́n lùlù sí ìmẹ́kàn tí ó kò sílẹ̀ yẹn ni ó wá wà lóde ìyàwó òde èkó wọn òde ìbì kan wá bẹ̀rẹ̀ sí kọ́ ní ẹlé tí wọ́n lùlù kankan bàbá wọ́n náà wá jókòó mẹ́ pé àbí sùúrù mi ìfẹ́sẹ̀ sírí dẹ́gbẹ́nìkan ọ̀pọ̀túnmọ́ rẹ̀ àfọlọ́ ó ní ẹnikẹ́ni tó ń bá wá lóhun mọ́ irú ẹni báyìí ní ìsìn ti òpùrọ̀ wàhálà ṣàjàpẹ̀tì tẹ̀síìrù ọ̀nà mẹ́rin. Ẹ̀lẹ́rí kan lẹ́yìn ìbùnú àbá. Ẹ̀sán fọ́ wa gbàgbé àbúrò àbá. Ìsìnàmá huwa ti rí bí bá rí kúrò ní àfúnṣe ìwà máa kàtà wá gómìnà lè máa ní. A ní bàbá pé pé àwọn nìkan ìyẹn ni kéèyàn wá lè kéwú ní àti máa lè láǹfààní àti máa wọ̀n tún máa wọn a máa mú àwọn àkàwé náà wá o tafsir al-Qur'an ilé tẹ́ pé ní àbá ti jẹ́ ẹni tó kọ́ èdè lárúbáwá àkójọmọ lárúbáwá á tètè mọ̀ túmọ̀ tí ọlọ́run bá ń sọ tafsir al-Qur'an nípìnlẹ̀ ẹlẹ́kẹta òun náà ni tó kán mọ̀ lẹ́yìn àti láti tètè mọ̀ láti gbàtà bá ti gbọ́ tí wọ́n sọ pé kìnnìkà haram kìnnìkà halal ìtàlá bá sọ fún àdúgbò àtàlà lè máa tẹ̀ kílẹ̀ tó ń sọ ní haram òun tàà pẹ̀lú halal ìpín wọ́n ti kílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ láì wá tíra kankan káàkiri àti bìtì ìpele bẹ́rẹ̀ kẹrin wọ̀lé sọ́lá bá fílẹ̀ fún wa ṣùgbọ́n tó dẹ́nìkan mọ̀túnmọ́ rẹ̀ fún rárá rẹ̀ tí ò yọ̀ǹda fún wa káfọpọlọ wa tù àyàtí tó bá tó fún wa ẹ̀rẹ̀ jẹ́ ìpele àkọ́kọ́ Mọ̀mọ̀ bá dábá lójà ní àkọ́rọ̀ sí i ìfojúwò ní ìsinlẹ̀ lẹ́nà ìmọ̀tàṣẹ́. àìfòkọ́sánà jáfẹ́ sí ìràbí ìtìbà ní kọ́rì ìpàdé mú fàṣẹ̀rẹ̀ bí ìtìbà dé yìí. ọ̀nà táwọn olùmọ̀tàṣẹ́ tí fẹ́ túmọ̀ àlùkùrán yẹn lọ́nà lọ́nà tẹ́yàn obìnrin dúdúkútù lọ́nà tẹ́yàn obìnrin bàtàn jẹ pẹ̀lú táwọn àbá ń tú lóde òní àbá pín tí súnmọ́ àlùkùnrin àníwọ̀ tó tọ́nà mẹ́ta lábẹ́ mẹ́rin tàbí kò lẹ́ẹ̀kan Ẹgbọ́n ayé, lábẹ́ mẹ́rin tàbí kò jẹ́ àfáwà àgbà. Mùfàfẹ́rò lè mùfàfẹ́rì, ìmáàmù gbogbo ẹ tó nímọ̀ nípa tẹ̀síìrù jùláyé, ìmáàmù wa ọ̀nà yẹn lábẹ́ mẹ́rin sálàyé táwọn ṣe yẹn àwọn àbẹ́ẹ̀ sí ṣe gbìyànjú wá gé sọ́nà mẹ́ta alákọ̀ọ́kọ́ ọ̀nà rẹ̀ ẹ̀rìwáyà ẹ̀rẹ́ ẹ̀rẹ́ tẹ̀sẹ̀rọ̀ ìkùránì bí ríwáyà tẹ̀sẹ̀rọ̀ bí ríwáyà ni wà wà máa yóò sàmà tẹ̀sẹ̀rọ̀ bí ríwáyà tó wọ́n náà rẹ̀ ń pè ní àtẹ̀sẹ̀rọ̀ bí ríwáyà àtàrí àwọn tíra tó yẹ pé tẹ̀sítọ́rù mi ní àbúrò ni wọ́n ní àwọn ní tíra fáwọn àgbà èyí wọ́n ti tẹ̀sítọ́rù Ibn Kathir al-Hafiz tẹ̀sítọ́rù ti tẹ̀wọ́n Sheikh Ismail abdulfida tẹ̀sítọ́rù Ibn Kathir tẹ̀sítọ́rù mi ní àbúrò ni tẹ̀sítọ́rù bi riwaya wọ́n ni tafsir ti tí wọn tafsir tó já sí pé àwọn hadith ànábì àti àwọn ayé al-Qur'an àti àwọn ẹ̀rí oríṣiríṣi wọ́n ni wọ́n fi tú wọ́n fi ẹ̀rí tú ẹ̀rí wọ́n fi ẹ̀rí tú ẹ̀rí lábẹ́ ilé ìtajà ń sọ yìí náà lábẹ́ tafsir ìrìwáyà yìí lábẹ́ rẹ̀ làwọn olùmọ̀ ti ṣẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí wípé ìtumọ̀ al-Qur'an nìkan ìtumọ̀ tafsir al-Qur'an nìkan òun tún pín lábẹ́ tẹ̀síro ní rìwáyà yìí òun pín sí ọ̀nà bíi mẹ́rin ọ̀nà àkọ́kọ́ ń bẹ̀ láti máa rí tẹ̀síro ní kùránì ọ̀wọ̀ tẹ̀síro ní kùránì wọ́n mú ayá lè wọ́n máa fi túmọ̀ ayá lè àbí kí wọ́n máa hadifa náàbì àbí túnmọ̀ ayá al-Qur'an àbí kẹ́lẹ̀ àbí sọ̀hábà àbí kí wọ́n mú ọ̀rọ̀ àwọn sọ̀hábà tí wọ́n máa fi túnmọ̀ al-Qur'an àbí kí wọ́n mú ọ̀rọ̀ kan nínú àwọn sábìrin bí mujahid wọ́n fi túnmọ̀ al-Qur'an nígbà tó ọ̀bà ti rí gbogbo ẹ̀ náà ló wá ní tó di à ń sọ ilé ìfún wa foundation

ẹjá fún wa ní ọ́ndà àtẹ̀sẹ̀rù bí rìwáyà yìí tàkùnrin àtẹ̀sẹ̀rù bí lẹ́fàṣọ́ ká fún wa ní àkàwé kan àwọn àkàwé àwọn examples àwọn amùkìlà àwọn àpẹẹrẹ lórí tẹ̀sẹ̀rù Qur'an bí Qur'an ó pọ̀ bí a ká má bẹ̀rẹ̀ bí a di mẹ́ta mẹ́rin wá báwo la ṣe ń fi alukur'an túmọ̀ alukur'an ọlọ́run fúnra rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó ń fi túmọ̀ ọ̀rọ̀ rẹ̀ fún wa ìkánu rẹ̀ rí. ومن الأمثلة على هذا النوع من تفسير القرآن بالقرآن بيان اللحوم المحرمة nínú alkùránì ọlọ́run bá jẹ́ kámọ̀ yí pé òun ṣe àwọn ẹran ní haram kúwátà àgbọ̀dọ̀ jẹ wọn ó kàn sọ bẹ́ẹ̀ mọ́jìmọ́lá nínú àyà kan. òṣìláti lakún bahimatu lan'ami ní òun ṣe lẹ́tọ̀ọ́ fún wa kájí àwọn ẹran táà ń jẹ yìí àwọn kájọ ògùn bẹ kájọ ògùn kan kájọ àgbọ̀ kájẹ màálù kájẹ ràkúnmí

Aya ní ìlú wa lọ sí tẹ̀síru ẹ̀. Ìkọ̀rí. Ẹjá gbáyà tọ́lọ́ fi tẹ̀síru ilé ìfọ́. Orí máa ti àlè ìkómọ̀lì mẹ́ta ti wà dámúwọ́lá ìkọ̀lì mẹ́rin sí.

nínú ẹran àwọn kan máa ń jẹ wọ́n tún mú ẹ̀jẹ̀ ẹran wọ́n wá jẹ báyìí àwọn dàbí dìkú wọ́n wá sáájẹ mọ́tẹ̀tún máa fi jẹ ọlọ́wọ́n ní haramu ni. wọ́n lọ́sọ́kù lè fi rí i. ayé ilé ìtura yàtọ̀ haram ni fún yín láti jẹ. Wà máa ń hí lálẹ́bọ̀ irí láàyè ni. Àti tí wọ́n pa tí kìí ṣorúkọ ọlọ́run bá ni wọ́n fi pápá. Haram ni fún yín láti jẹ. Wẹ̀lì kò nà kọ́ nípa. Ohun tí wọ́n dú wọn wá forúkọ ọlọ́run ọba jù wọn kàn dédé pa. Lórí ìlàlẹ́bọ̀ irí láàyè ni. Ọlọ́run pa ni wọ́n pa nítorí rẹ̀ ń gbà náà kọ́dà ní àwọn apá àwọn yàtúrọ̀sì afọ̀bẹ̀ yàtúrọ̀sì sílẹ̀ báyìí àwọn àti tọ́wà ti kéré eléyìn ẹ̀lẹ̀ jẹ́ wọ̀lùmọ̀nìkọ́nìkọ̀ wọ̀lùmọ̀nìkọ́nìkọ̀ àbẹ́ran tí wọ́n fún lọ́rọ̀ pa àwọn jára ti dájú mẹ́yàkà ẹ̀lùmọ̀nìkọ́nìkọ̀ ẹran tí wọ́n kí ọkùnbọ̀ lọ́rùn tí wọ́n wá fún lọ́rùn àwọn afọ́ di orí ẹ̀kún mẹ́rin rẹ̀ báyìí àwọn ìjí ọ̀rọ̀ ẹ̀ tó fẹ́ subhanallahi alazim irú ẹran báyìí tí wọ́n pa àwọn ẹni ẹran ẹ̀ sọ́bọ̀n gan ni

tí tọ́rọ yìí fi máa wá jáde láyé Allahu Akbar náà ah, àwọn èèyàn dájú o àwọn èèyàn dájú o nígbàtà àwọn èèyàn tí ẹ ń wó tìtù tí wọ́n ń lu èèyàn ẹgbẹ́ ẹgbẹ́ wọn wọ́n tẹ̀ ń du subhanallah táwọn ẹ̀dẹ̀ ń wẹ̀ ẹ̀dẹ́gbẹ́ wọn tí wọ́n dẹ̀ yọ ìbọn tí wọ́n dẹ̀ yìí kọ́dà tún dúró ìtọ́sùn tún ìdí sórí ẹ̀ la ilaha àtúbọ̀tán àwọn èèyàn ní òjìdá kò tún tún wọ́n fẹ́ kùn àwọn bẹ́ẹ̀ ń pa nípa oró yìí kí lẹ́fẹ́ jẹ lérè bẹ́ẹ̀ ẹ̀nà dẹ̀ bímọ ẹ̀nà dẹ̀ lẹ́bí ẹ lára ẹ̀nà dẹ̀ ẹrù mọ́ pẹ̀fẹ́ kúrò. ìgbà ọ̀pọ̀ta ní tó ń fa àhàsínú lẹ́kìtìlá. kódà ọlọ́run ọba jẹ́ mọ̀ ìpínlẹ̀ bá fẹ́ pàǹpàǹ wọ́n ní káàlọ́gbẹ̀ sọ fún wa pé ẹ pàǹpàǹ yẹn náà ní dáadáa ni ọ̀ wọ́n ìgbà sàbàkùn Àṣínú ti bá ṣá. Tẹ bá fẹ́ dùn kan náà, kó ẹ̀kí dáadáa ni o alábìlú sọ bẹ́ẹ̀ fún wa o wọ́n ní fọ́lì yóò ṣẹ̀dá àdókù mọ̀ṣàkọ̀rọ̀ tá wọ́n yóò rẹ̀ ṣẹ̀dá wọ́n ní sẹ́ẹ̀ bẹ́ẹ̀ fi ju ẹran ní sẹ́ẹ̀ bẹ́ẹ̀ fi ju adìyẹ alábìlú ẹ̀ pọ̀n kó mú dáadáa ẹbẹ́ ju ẹbẹ́ pálò sa halali fún yín láti pa halali fún yín láti jẹ ṣùgbọ́n ẹjẹ́ tó tẹ ẹbẹ́ fi pa mú kó kúlẹ̀ kan náà torí pé alikọ́tù ẹ̀ṣẹ́ kéèyàn máa jẹ̀rora kó tó kú ó bu kéèyàn fẹ́ kú lọ. wàlímọ̀ ní kọ́ ní kọ́tù wàlímọ̀ òkú tí wọ́n jù lẹ̀ látòkè àbójábọ́ láti orí pẹ̀tẹ́ ìgbà ìbílẹ̀ bí i tó ń délẹ̀ báyìí ló bá kú. Ìmọ̀tara díyà. Ẹ̀wọ́n alùpùpù àjọ ọlọ́run bó ṣe ṣàlàyé gbogbo nǹkan fún wa. Kéèyàn máa bẹ̀rẹ̀ sí ronú pé àfúlọ́ọ̀mù pa, àwákọ́lá fúlọ́ọ̀mù, àlùpà, àwákọ́lá àlùpà ó jábọ́ látòkè ní ó kú ara ẹ̀ ní. Fúnra rẹ̀ ló jábọ́ tó kú. Ìmọ̀tara díyà. Eléyìí tó jábọ́ náà tó kú. والنقيح إليه أنا أبدو أبدو جه وإذا حرام والنقيح أيا بيزوا جاب سيمبا تجاب بني إلا بسنت لا تجيب كم تقول عليه tẹ́bá ní ọpọtíntà àti jùkẹ́ẹ̀tì tó gbọ́ bí i àwọn ìrìnmà wọ́n na fi ha haramu tún ní fún yí láti ẹran tó jẹ́ tó pé ẹran ẹgbẹ́ rẹ̀ kan pa àwọn méjèèjì ń kàn ọ ń gbára wọn lélẹ̀ bá kan eléyìí ní pápá yìí sá kàn kan yẹn ó ti di haram fún láti jẹ àyàrúgbó agbẹ́bẹ́lẹ̀ yẹn jẹ kan yẹn tó mú di lọlẹ̀ tó iye wá wọlá rẹ̀ tẹ́tí kèsì tọ́rọ yóò lè tó bá ìbò tọ́rọ yóò lè tó bá bí tẹ́sáré mú ọ̀bẹ̀ tẹ̀kì ẹ̀ ní dáràn tí kìbá ti ṣe bẹ́ẹ̀ jẹ́ wọ́n tẹ́ra wọn ṣùgbọ́n yẹn dáràn dá tó ló pagbo bẹ́ẹ̀rún méjì fẹ́ máa jà wọ́n lọ bí igbó bí oríṣiríṣi nǹkan tí wọ́n ní mú fi sábà tí wọ́n ní mú fún wọn ní àwọn abẹ́rẹ́ wọ́n kàn pẹ̀pẹ̀pẹ̀ ìkan wá kú àwọn ọ̀sánjẹ ẹran ilé ìtẹ́nà ẹgbẹ́ rẹ̀ kàn pa. Wà máa àbí adìyẹ. Iná nínú tẹ̀rẹ́ ẹ̀sá ó ti dẹ̀ haramu fún ni láti jẹ. Wà máa akẹ́lá sábẹ̀rù ìyá máa dàkẹ́ ìtùn. Wà máa akẹ́lá sábẹ̀rù àti ẹran ẹlẹ́yìn tó yá sí pé ẹran tẹ́ jẹ sí pé kó lọ pápá àbẹ́rẹ̀ ẹgbẹ́ rẹ̀ nínú ogbó ó ti òun ló pa bí akẹ́lẹ̀ ó ti ẹran ẹyọ́ ti jẹ lẹ́wà bá bẹ̀rẹ̀ náà bá àtìmú ọbẹ̀rẹ̀ ẹfìní kì ló ah! fàyà yìí lẹ́bá gbé ìdókù e èyí àjẹ́kù kì ní haram àbájá yìí náà tó lọ mú ẹran kan nínú ogbó tó pa tó bá ti yẹ́pá já yín ló lọ mú tó fa ó jẹ́ ti ẹ̀mí ọ̀ Àyàfi ilá àdàkẹ́ ìjọ́ àti tó bá yẹ́pẹ́ láàpàá àti rí jú o, ó tó lè kó kú o. Àkẹ́ ìjọ́ ìrìn ló bẹ̀ẹ̀ kan fàyà kò wá ìsí ìpú ẹ̀mí wà láàrẹ̀ òun ti fílẹ̀ òun ti fi dẹ̀ẹ́jẹ̀ nǹkan ní ìlànjẹ̀ ẹ̀yẹ bá dẹ̀bẹ̀ àbájá ẹ̀ńtẹ́ tẹ́ pẹ́kọ́ lọ pẹ̀yànra wá ajá tẹ́yàn máa fi ń jẹ ọjẹ́ inú gbogbo aláàdì ní bẹ́ẹ̀ nínú ṣẹ̀rẹ́ Islam káfí ajá jẹ jẹ pẹ̀ran nínú gbogbo ìṣẹ̀ àrọ́mọ̀ ṣùgbọ́n pẹ̀lú bá tẹ́ bá ti fẹ́ ju ajá ẹ̀rẹ̀ gbogbo lọ pa ẹran ẹtu ìkàlà ìkàkàn lọ́ọ̀kan ẹbílẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run bípẹ̀ ìlàdà ló bá bẹ́ẹ̀ lọ. ìlà àdá kéèyàn. wọ́n tún bá mú wá fún ẹ̀yìn rẹ̀ ní. ìgbọ́wá rí jú nínú ẹran ọ̀nà gbó ilé tí àwọn ẹran míì tí wọ́n jẹ́ àwọn white animal táwọn pa tí wọ́n sì rí pa tán tẹ́lẹ̀ ìdí ìbọ̀lára rẹ̀ tẹ́lẹ̀ ìdí rí jú halal ní fún láti jẹ. wà máa tó bí ààlà náà tó lè. bákan náà ìwọ̀ ní fún yín. máa tó bí ààlà náà tó lè. kẹ́ẹ̀jẹ́ ẹran tí wọ́n ti pa fójú ọwá ní àwọn olóòdìta yìí ọmọ ń gbé ti ẹran ó ní òkú fẹ́ òní wọ́n tún ní wọ́n wá gbé tójú bọ́ kí ni wọ́n yẹn wọ̀ yẹn ní ọmọ wàhálà sí ni àwọn bá jẹ́ lè yìí ò àláyé tẹ́lé ń pa àmì ẹ̀yọ yìí rárá èyí tí wọ́n bá ti fi lè tú sí di òrìṣà ẹ̀ lè jẹ́ ẹ̀gbọ́n kọ́lọ̀ ọba ní ilé ìlàkú wà mọ́ sòfíhà wà mọ́ sòfíhà èyí tí wọ́n bá ti dú ṣùgbọ́n tí wọ́n bá so mọ́ di òrìṣà tó náà fi òrìṣà ló ní àwọn èèyàn láàrẹ ẹbá bá mẹ́rẹ́ wọ́n yẹ̀ ìjọ tí wọ́n ti ń gbé pàǹtí wá sáwọn ọ̀pọ̀ tẹ́ wọ́n ń jà tí gbogbo tí wọ́n gbé sí káàkiri láàjẹ́ sí èrè ìjọ mọ̀ tí wọ́n wá da dọ́là síbẹ̀ kọ́wọ́ òbí a máa kó àbá àyíkò àìsí ìrìnjọ kan tí wọ́n so màálà fún òkùnfẹ́ wọn bẹ̀ tó wá lẹ́nìkan ló fi ṣe tí ó àfihàn àfihàn orí ewúrẹ́ tó ní ìṣìdí àfi àsáró tó ti pín àfihàn ẹgbẹ́ tí yàn bá ti fẹ́ tọ́ọ̀dù tàbí kí yàn já àwọn ẹ̀tọ̀ kò máa fi mú kòkò kúkò àfibí ẹ̀kọ́ àfibí òfúlójú gbogbo rà ẹlẹ́ ní òwúlò àló ti ń jà kò ní ti máa bá lè kọ́ mú fi sẹ́fà eléyìí ní ìsára bá

àwọn ẹlẹ́ẹ̀kejì. àlùmísàlù bá ní mínà ní abẹ́sílẹ̀ àti aláàtàyà àti lèmọ́jímẹ́lẹ̀ kọ́ olóńgbò àjẹsà aláàtúndìrí kókó lè àdé sọ́ọ̀rù. gbọ́dọ̀ nǹkan àwọn afọ nínú alùpùpù ní pé lè àdé sọ́ọ̀rù. olójú àwọn ojú wọn lè rí wọn ọlọ́run. Wọ́n fún wá ìdèrè kò lè àdé sọ. Ṣùgbọ́n wọn ọlọ́run a máa rí gbogbo ojú. Wọ́n fún wá ìlàbí ìfúnlẹ̀ kan bí. Ọba láàánú jẹ ọba tó lè máa wa tán. Àwa ò pé a lè rí ọlọ́run àwọn ojú ò lè rí ọlọ́run. Ah, ah. mo jì máa là. kí ló máa wá rí ọlọ́run bàtọ́ ọlọ́run náà máa rí òun lálẹ́ kẹ̀yà máa.

ẹ̀ẹ́rí ni nínú ojú yẹn ojú yìí àwọn ojú kan ni tó jẹ́ ìjà nínú àwọn ojú ila rabbiha náà zero ọlọ́run ọba wọn ni wọ́n máa wò báyìí jẹ́ náà bó ti jẹ́ àwọn ojú mi wọ ojú oyè ọmọ ìdí bá a zero ti ojú kan torí kíni torí káwọn ní láǹfààní láti rí ọlọ́run تفسير القرآن بالقرآن أريك إجليلية الله في آية إليه وجوه يا مهزين ناظرة وفي السماء يدي لا يدركه الأبصار الله في السوء لا تدرك الأبصار بكان آية من القرآن صلى الله عليه وسلم القرآن ثم القرآن ó pọ̀ ò. Ẹgbẹ̀tọ́ ń fáì. Àkàrí ẹlẹ́kẹta. Iná ni ọmọlá nílẹ̀ tí tó wá tán lórí màkì tó dájú tẹ̀sí ti rí ìbúra níbi ìlúkúra. ما ورد عن عبد الله بن مسعود رضي الله عنه أنه قال لما نزلت الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون آية إليه عبد الله بن مسعود رضي الله تعالى عنه wọ́n ní wà tó sọ̀kalẹ̀ ọkọ̀rọ̀ ìpakasọ láàrin àwọn. Àwọn wá bẹ̀rẹ̀ sí forí gbárí. Bọ́lá àwọn bá sọ nínú alùkùrá ní pé Àlàdínà Ámànù, Àlàmíyàn tó Ọ̀lọ́mí yẹlẹ́gbẹ́zó ìmáàna hàn ògbórí tí àwọ́ bí àbọ̀sí kankan fún ìmáàni wa. Ìlàríkà láhùmùl àmúnùwà hàn mọ́ jẹ́dùn. Ọlọ́run wá ní àwọn ẹni ìfọ̀kànbalẹ̀ Nígbàtàrà ayé sọ̀kalẹ̀. Kùnà ya Rasulallahi. Abdullahi ọmọ Mọ̀sánmìdé ní àwọn alọ́bá náà bí a nílẹ̀ òjíṣẹ́ Ọlọ́run. Ẹjùnà láyé fèlè múnà fìsà ooo. Wọ́n ní ìrẹ̀ òjíṣẹ́ Ọlọ́run Ọlọ́run nìkan ló kí o àìyún àwọn òpé ò láyé mẹ́lẹ́ mọ́ ìdábùsà ooo. Tani nínú wa ilé tó mọ́rí bá kúrò ní kó ṣàbò sí fúnra rẹ̀ tí ò ti ẹ̀ṣẹ́ fún yàn á ti fún rẹ̀. Ọ̀là nàbí sallallahu alaihi wa sallam. Tó dẹ̀ sọ pé àwọn tí Ọlọ́run bá ń sọ yìí làwọn ẹni tí wọ́n mọ́ kúrò níbi àbòsí. Ànábì wa ni. Laysa kama arábìnrin kìí ṣe bẹ́ẹ̀ ti rò lójú. láti ẹ̀lbẹ̀tù ìmánà hàn bẹ̀zẹ̀lẹ̀ bí ṣe rẹ̀ kẹ́. wọ́n ní gbọ́lọ́hùn tí ọlọ́run bá sọ ń bí pé alladhina amanu wa lam yalbisu imanahum bizulm ìtẹ́ ìfíwá rẹ̀ pé títàbọ̀ tí ara ẹni ní tọ́lá bá ń sọ́n bẹ̀ ó wá mú ayé Al-Qur'ani wọ́n fi tu fún wọn. ìṣẹ́rẹ̀kí ni wọ́n láti Luqman lébìnibí. Ọmọ ara ní wa ní Ṣúlátù Luqman. Ìwà tí Luqman ń sọ fún ọmọ rẹ̀. Láti ṣírí kí bìlá. Ọmọ rẹ̀ pé yá bẹ̀rẹ̀ jà, wọ́n ni mo pèrè ọmọ mi o. Láti ṣírí kí bìlá. Láti ṣírí kí bìlá. Má bọ́lọ́ ń gbóró kú má ṣẹ̀bọ̀ o. Iná ìṣẹ̀rẹ̀ kẹ̀lá bóyí ní mo ní ọ̀rẹ́. Wájú ìṣáhìdì lélẹ̀. Iná ìṣẹ̀rẹ̀ kàdá ìdájú ìsáhìn pẹ̀lẹ́ bọ̀. Làzúlùmọ́ ní ọ̀rẹ́. Làzúlùmọ́ ní ọ̀rẹ́. Ó ní bọ̀ àbòsí látò fojú hàn ní. Ó wá fi áyà iná ìṣẹ̀rẹ̀ kàlá zúlùmọ́ ní Ó wá fi túmọ̀ الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم تبابتهم آية عاصفة الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أي بالشرك àwọn tí wọ́n fi ẹbọ pẹ̀lú ìmáàni wọn àwọn lọ́lọ́wọ́n bá ń sọ́bẹ̀ ìpé òlá láhùn ilẹ̀ àmùnù wọ́n mọ́ sí kẹ̀ẹ́dú kẹ̀rí wọ́n mú tẹ̀dù náà náà wọ́n المثال الرابع أريلا كان قابل يقول أبو المثال الرابع وإذا ذكر المكدار الذي ينبغي على المؤمنين إنفاقه جملا بقول الله تعالى ومما رزقناهم ينفقون Ayá alùkùránì kan lè lè ìtọ́lá ti sọ ní alùkùránì rẹ̀. Ẹjọ́ tí ń ròyìn àwọn náwónáwó. Ìkìrò líkìlá ìdàlàríyàn mọ́gbìyàn lẹ́lẹ́mọ́gbìnrin náà ní bá kòrò. Ó wá fẹ́ ká mọ̀ ó kọ́kọ́ sọ ní náyẹ̀ ilé ìtàkà yìí. Káwọn èèyàn máa lọ sí ọ̀rọ̀ ọlọ́run gbọ́yé wọ́n wà mímọ̀ rọ̀zákiná ọmọ yóò fi kú. Ọlọ́ni ń ta fún wọn náà ni wọ́n ná fáwọn ọlọ́run tí wọ́n fi ń ṣe tọ́lọ́run. Wọ́n àwọn wá bẹ̀rẹ̀ sí ronú pé ṣe gbogbo dúkìá wa ní káwà náà ni bá wá ní ká ṣe wá ṣe báyìí ẹ̀wọ́ná ní ká náà ẹ̀wọ́ná ní ká fílẹ̀ kí ni mìdáàrù ń ta fẹ́ ná òdíwọ̀n ta fẹ́ ná kí ni òdíwọ̀n ta fẹ́ fi yọ zàká lẹ́rìbítà ńlá ni kíyàn ayẹni tó tẹ̀ ń fẹ́ ní títí kìí ná

tí wọ́n ṣe ń gbé débẹ̀ náà ní gbogbo àìsàn àpá ni wọ́n gbé wá ẹ̀rọ ọlọ́run tó ń ṣe ìfẹ́ ọ̀rọ̀ ojoojúmọ́ kò tẹ́ni tó mọ̀ pọ̀ òun ń ṣe ẹni tó dẹni náà mọ̀ kí ẹ̀ ṣe nìkan ṣe tí wọ́n ṣe sí rèé àmì ẹ̀rọ ọlọ́run bá mí náà ń ṣàwọn ààrẹ tí ẹ pé ẹ̀ ní mọ bó náà tọ́bá tún ha wọ́n tún ṣe ti ha ha àwọn aláìní òun náà tún bí aláìní ó ń ṣe pè fúnra rẹ̀ Allahu akbar wọ́n tẹ̀ máa fún ní nǹkan yẹn ríra rẹ̀ pé èmi tí wọ́n fún ní nǹkan ti ju tí wọ́n fún mi yìí lọ jẹ́ kí tún fi fẹ́ wọ́n náà wá ohun tí wọ́n gbé fún nǹkan fún àwọn àwọn aláìní ó wá rí pé ọmọ tó ń fẹ́ fún wọn yóò túnbọ̀ káta káàṣì ó náà tún jọ lápá ara rẹ̀ ó túnbọ̀ káàṣì dínkù ẹgbà àìrú ọlọ́run ká ní ìpín fún yìí ibi tó ti máa gbé lẹ́rẹ̀ lórí tó ń ka tọ́jú ẹ̀ ẹlùkà tún ta ṣẹ́rí tẹ́yìn ọ̀kan ti máa jẹ́ kí tó wà ń tí a bá dèrò kó tóun ní tó ti ra kàkà jí tó dèrò kó ti rí bákan àlùbáríkà ò ní kú ìní òdẹ̀ tó ní kú tí ní bá wá ń kú kò ń gbogbo fúnra ara rẹ̀ ò ní gbádùn rẹ̀ àṣírí tó wà dé tíyàn ní ni kíyàn ná tíyàn bá fi ó máa pọ̀ sí. a ń fi kí abínà ádámà ló ń fi kí àlékà. ọlọ́wọ́ bá ní mo kéré ọmọ anábì ádámù máa ná ní ọ̀tá fún ẹ o. ó ń fi kí àlè. èmi náà ṣe sáà ti tún máa ná fún ẹ sí. ìyá máa ń tàṣọ dábọ̀ máa ló ń lọ ìtẹ́bí olówó. ọlọ́wọ́ ni mo kéré àfáwà yìí ni mo kéré tí wọ́n máa ná nínú tó ní. máa ló ń lọ ìtẹ́bí olówó. owó ọlọ́run máa ń ná yìí àbó

nílẹ̀ kọ́ èrè máa lè máa lè lọ́kẹ́ fọ́. tó bá fi á gbójú ọ̀nà dáadáa nìyẹn bá ń na sí tó bá yẹ kójú ọ̀nà tọ́lọ̀ wọn bá fẹ́ ni. Màálìlì máàlì nọkàn sọ. Màálìlì máàlì nọkàn sọ ni. Irú owó bẹ́ẹ̀ ò ní dínkù kò ní tán iná ò sanwó táwọn bàbá wa sọ tó bá díjú ọ̀nà tọ́lọ̀ wọn ni. Já parí àyà yẹn. Wọ́n ní máa rọ̀ṣà kan náà hàn mí ò ń fi kú rí. Bàbá ayé wa tó wà ní máa rọ̀ṣà kì náà hàn mí ò ń fi kú rí. Wọ́n tí wọ́n ní ni wọ́n ná. Wọ́n wọ́n rọ́jà sí ìmọ̀ obìnrin ní áfárí mi ń súra ti lè bá fara ti báyà nù lè zàlẹ̀ kẹ́lẹ́ ń fa. Ayà mi nínú Suratul Baqara ọlọ́run wá fi ṣàlàyé irú nígbà yẹn, irú bí ta ti máa ń gbà nà wọ́yẹ̀ sí ẹ̀lú náà kẹ máa dáyọ̀ fi kú rí. Ọlọ́run ní ẹ̀rẹ̀ Muhammad àwọn yẹn máa wá bèèrè lọ́wọ́ ni ká ná? Ṣé ni? Ṣé ká tún jẹ gbèsè ká ná ni? Ṣé ká ni wá ká máa العفو، iṣẹ́ máa ná náà ní tó ń gbé lórí iṣẹ́ ní ìgbàkátẹ́ fẹ́ yọ gàká eléètẹ́ fẹ́ yọ ìdá 2.5% kó bá tún yí àwọn ẹlòmíì tí wọ́n kọ́ mọ̀ nípa mathematician dáadáa àìmípa mathematics dáadáa àwọn mathematician àárín wa bá a ṣe ń yọ gàká 2.5% ṣẹ́rí pé ètò lé lórí ta nẹ́ni àlàáfù ní pé àzíyà àzáì èyí tó ṣẹ́kù nínú dúkìá ẹni túmọ̀ sí pé nínú one million gbàgbá tí wàá yọ nínú one million two point five million eh, two point five percent one million a máa fún wa ní twenty five thousand naira wọ́n ti tó bá dẹ̀ wá sí pé ṣílẹ̀ ọ̀dọ̀ ṣe ní one over forty tó bá mú 1 million náà tó divide by 40 25,000 náà ló máa fún wa ọ̀nà tó bá rìn kẹgbà wọlé ẹ̀dá wọlé mú tẹ̀kẹ́ gé ní tó máa fún wa náà nìyẹn. ànàlẹ́ ìfọ akọ̀yán bọ̀ bí ayẹ̀kú nàmínà zà ìdí ànilẹ̀ háàdà. lẹ́yìn ìgbà tí a bá ti mú ètò jójú lówó èyí tó ṣẹ́kù ẹ̀nà ní kò fi tọ́jú àwọn èèyàn fi ṣe dáadáa o. ọ̀nà kò mú owó dúkìá rẹ̀ kò wá ló fi ṣe. bàbá ilé Ọlọ́run ní kò máa jẹun gidi. Ọlọ́run ní kò máa gbádùn ara ẹ̀. Ọlọ́run ní wọ́n náà máa gbàgbé ìpín ti ẹ láyé. Ìpá tó wà ń bẹ̀ ni pé ṣe dáadáa. Bọ́lá ti ṣe dáadáa fún wọn náà, wọn náà ṣe dáadáa fẹ́ lónìí. Ọlọ́run bá ní wọ́n máa wá hùwà bàjẹ́ lórí ilẹ̀. Iná láàlá yóò ní ìbú ilé mọ́ fún ṣèdí. Ọlọ́run bá wà nífẹ̀ẹ́ gbogbo oníwà bàjẹ́. Àmì ọlọ́run ọba ẹta àríbára ọ̀tọ̀ lónìí àtẹ̀síwájú lórí rẹ̀ lọ́túnla orúkọ ní ìdánilẹ́kọ̀ọ́ ní àwọn ògbòrò lọ́la a níkan lọ́dọ̀ àwọn ọmọ ya wa ní olókùúta rí ẹni àárọ̀ ọ̀la a dẹ̀ níkan lọ́dọ̀ àwọn ọmọ ya wa láti funab Ẹgbẹ́ ló fàájú jẹ́ pé ìdánilẹ́kọ̀ọ́ wa níbi á tẹ̀síwájú ní ọ̀túnla ọjọ́ Monday inshallah. Àmì ọlọ́run ta bára wa sọ lónìí kọlọ̀kún máa ṣe ní balẹ̀jà àbúrú kan àtàtọ́ àtàwọn náà ta gbọ́. Bá ṣe ń sọ tà ń